ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ apá kejì rèé o ẹ ti wá ẹ ti bèrè ẹ ó sì jáde. ẹ wọ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn tó sọ̀rọ̀ fi bí sùn ó làwọn lágàkọ̀ rọmọgbẹ́jọ́ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ kígbe ló ń wá ọ̀sán ló wà á sí gbogbo wọn sá kíjokíjo wọn bọ́ mi jà omi apá kejì sinimá ti tó ọ̀ṣun mílíọ̀n náírà project ni. kọ́ńtọ̀ irinmi ló kún abuyaya. ẹ ò tí ì rí kankan nínú apá kìíní ọ̀sùn sẹ́ńgẹ̀sẹ̀. apá kejì tó jáde ní kẹ́ra kẹ́wò kẹ́gbósùbà. bronchi ojo sojo ke produce ẹ̀ ọ̀lẹ́ kékeré kan. pẹ̀lú àkàmọ́yẹ̀rẹ̀ àwọn òṣèré ńlá látó kópa nínú ẹ̀. ọ̀sùn sẹ́ńgẹ̀sẹ̀ apá kìíní apá kejì. subtitled in English.